or in ECOWAS states. He will handle the issue diligently. Okay, that's coming from Omo Bashorun. Miola Oladele saying ECOWAS on Niger. It's unfortunate that Naime residents uh, don't know that the military junta criminals uh, don't have their interests in mind or they wouldn't welcome the takeover. Economic sanctions uh, supported by France must be fully implemented by ECOWAS while it explores all avenues for the reinstatement of the democratically elected administration through dialogue with these bunch of uh, criminal khaki boys. Uh, the military force must be the last resort. That's coming from Yomiola Dele. Daramola Oyeni saying, Why should we be considering military option to mediating in Nigerian crisis when we are facing serious economic crisis already? Can we bear the cost of military intervention? I beg, make we face our internal crisis, Jerry. That's coming from Daramola Oyeni. Of course, Daramola bringing that up. Uh, of course, there's a story in The Guardian saying that uh, the military Niger in invasion may cost the federal government 2.98 trillion naira, which is about double our defense spending yearly. That's uh, that concerning that. Uh, let's move from this uh, to Akim Olalekan saying as long as we don't want more of military interventions into our system, ECOWAS and AU need to help and remove the syndrome of non interference to internal issues, which mostly uh, exacerbated uh, to coup d'etat. Let's uh, see if I can take one more comment. Uh, okay, I'll take more comments in the course of the program. Uh, doctor, back to you. Um, one of the things you said, and uh, a caller did mention that also, is about uh, you know the worst democracy is better than the best of you know military uh, governance. In the situation that we are finding ourselves, why is it that it appears that we are now getting the worst of democracy because that's it's what it seems you know the people are against there seems to be the worst of democracy because when you now have this uh, military intervention they would say that you know uh, you know they have their various reasons about how democracy is not working as it should you know maybe it's a sit tight government maybe it's this maybe it's that how come then that we keep having the worst of democracy which in turn is what's breeding this uh, military interventions one thing we have to understand is that uh, democratic governance is a, is, a, uh, is a process and is, is a journey. You don't get to get there in one day. Uh, if you look back at countries that have developed well in democracy, you discover that they had their own teething problems when they started. Mm. And given the fact that democracy is linked to in Africa, that's a fact the, probably what we might need to look at is a kind of uh, what let me use the term as Babangida uses it homegrown democracy that would take into cognizance our own peculiarities. So we've not got to that level. But I know that with patience, with perseverance, and with commitment from everybody, we'll get there. What we need to do is first to identify, get a clear vision of what we want to do with our democracy and I will begin to put in place structures that will move us towards that direction. If I expecting that from the world go, a child should walk, no, it can't. It can't happen, and it has never happened. So we have to look at if we would not had military intervention in the 60s, all these teaching problems we are still experiencing, we have put them behind us. Uh, doctor, you're saying uh, one does not expect a child, you know, to start walking or growing within a short period. Uh, I wanted to take you back to the 60s. Uh, you can't refer to these nations as kids anymore. They have uh, had that process. They've had, uh, you know, a, a, level of democracy over time also after, you know, the military incursion over time. So uh, why should we still be referring to ourselves as, you know, kids or democracy has been at its infancy? At what point will democracy stop being at its infancy now, in this part of the world? When the military came in the 60s, yes, before we went back in the 70s, which was just for a period of four years before we eventually started the one we are. But that's just Nigeria. 1999. Yes, that's just Nigeria. Mm -hmm. But look at, across, especially the West African uh, sub-region, what we had immediately after the the one that started i think in ghana or thereabout mm. you have succession of coup okay and it kind of put a stop to the eh, eh, to the learning process those who colonized us were the one who gave us democracy we were never schooled hmm. in how to run it so what would have happened was that we learned on the job so to say but we didn't have that opportunity and when the military came in they didn't give us any training hmm. so and all we wanted for them was to go and when we were asking them to go we didn't take cognizance of who would take over after them hmm. so what happened was the military tactically in a way supplanted surrogates who, who, who they will have their back but in over time we begin to win these people off consciously that's what we have to do I, before we move on to another topic uh, prof uh, how much longer should you know africans uh, still you know embrace what one might refer to now as the worst of democracy you know, until we now get into that uh, realm of the best of democracy. How much longer then? How much longer is to the extent that we who are electing leaders are ready to go the whole hog. I'll give you an example without going too far. Let's come back to Nigeria. Even the last election we had, okay, can we in all honesty say that it was absolutely free of whatever other consideration that we may want to discuss? So, and it starts with us. When leaders are giving us tips, when they are bribing us, when they are patronizing us in a wrong way, and we are accepting, that's the beginning mm. of bad governance. So, whoever that has invested and see going to government as business, whatever, whenever he gets there, we want to recoup his investment. And how does he do that? He can't do it without corruption, mm. and corruption will beat bad governance. So, when we begin to highlight pinpoint Identify people that can lead us without asking them for anything before they get there that will be the beginning of what you are you, the question you ask mm. and that's the only time you can now say in so so period of time we should be at a particular point but if you don't serve all of that we'll still be moving in a circle. Mm. All right, uh, let's uh, get more reactions from you. three two ten five nine and double seven ten five nine. Of course, there are other stories we need to touch on. There's this bold one on the front page of the Punch newspaper that reads: a "Foreign airlines repatriate over $4 billion in 15 months. Uh, what really struck me in this story has to do with the riders, where you have one reading uh, Lagos uh, to London fares 49% higher than Accra to London and 100 162% higher than Cotonou to London. So it only makes sense for one to just cross the border and then, uh, you know, get all these flights. But you'll be able to respond to this, uh, Doctor, in a moment. Hello, good morning. Hello, good morning, Lulu. Good morning. It's good to have you, Alaji. Good morning, Doctor. Good morning, sir. Uh, to me, any form of government is a nomenclature. We've been saying that for long. when we say that uh, media has never collect anything, but we have one man, one military man that has done it, and the whole world is talking about him in a glorious way, and that is uh, Lee of Singapore. If God can give uh, any African country the kind of Lee I think it, it, it will be better for them because the politicians have not proved, are Nigerian politicians, they have not proved that uh, they have the well with that, they have the political will to steer the ship of this country to Zion. Mm. That's the problem. Thank you. All right, uh, thank you uh, for your take. Of course, uh, Lee Kuan Yew was uh, in office for quite a stretch. It was in office, it was Prime Minister of uh, what's it called now, Singapore from 1959 uh, to 1990. That's a very mm-hmm. long time. I don't think, uh, you know, that's not the experience I want to have, <laughs> having someone sit in power for that long. But I get the sentiment you're sharing. Hello, good morning. Yeah. Hello, good morning, Dudu. Good, good, morning to you. It's good to have you. Yeah, good morning to your uh, analyst over there, mm. this Special Julius. Go ahead. Now, Dudu, let us be frank with ourselves. Now, Niger Republic is experiencing turbulent period now. The civilian administration has not been doing well. And we keep saying that the civilian administration should encourage in West Africa or Africa as a whole. But our leaders are corrupt to the level that even when they want to seek for votes, they buy votes. When they know that they are not doing well, and they come lying to the people what they have not done. What is happening in Niger now is worrisome. And let, me, let us be frank with ourselves. We are as well experiencing it in our country, Nigeria. But what's really important is me, I'm not supporting any military inv- invasion of that country. But our democratic leaders as well are not performing. They are not. They are not. And you can see some parts of the uh, Niger Republic, they are jubilating that these people have come to liberate them. So our African leaders, they are liars they are greedy, they are cruel, they are wicked. Am I getting it? They, there's nothing like good governance, but especially in, in, in, this part of the world. See them lying, making words that are not real, and they are now trying to impose the democratic system government back in Nigeria Republic with trillions of Nigerian money. For me, I'm not in support of any invasion of military rule, mm. but our leaders as well have to Thank you. Thank you for your take. Uh, uh, doctor, we need to move on to another topic real quick. Of course, we'll still take more reactions to this story uh, that we are tracking. Uh, it's that story having to do with uh, airlines and repatriation of their funds. Uh, foreign airlines repatriate over $4 billion in 15 months. Of course, there's still more they want to repatriate, but particularly, uh, I find quite disturbing is uh, the disparity in how much Nigerians are, playing, paying, you know, to fly out to London comparatively with our neighbours. What, what's making for this uh, huge disparity in, in the cost? Simply cost of doing business. That's what we have to consider. What is the ease of doing business in Nigeria and in Ghana? What's the ease of doing business in Nigeria and Cote d'Ivoire? What's the cost of running in these three countries? These are things you have to factor before you can say yes this one is cheaper than the other uh, essentially all these airlines are in business to make profit mm. and what will give them profit is what they will do so if they have to run in nigeria and they have a lot to pay for of course they have to put that on their charges so it's the end user that eventually pay so and i think what happens is government should begin to take interest by the time when you look at the movement of passengers people first you know going to uh, these places before leaving it will affect and you see that airlines operator will begin to move towards that direction mm -hmm. so we have to review and i think the government is starting on a uh, on a good note revision of taxes mm. that are paid by business interest that's the first starting point mm. so when we get that perhaps if you put that in place you can now turn around to face the airline operators and then take uh, take them up to task on their airfare so if they are not paying so much you won't expect to to charge so much but if they are paying so much of course they will do it. and in the in repatriation you can't you know can't stop them from doing that mm. nigerians too do repatriate home you know once you make you make profit part of it by law you can take it back to your own country So there's nothing wrong in what they are doing. Mm. Before we go back to the phone lines, one more story and then uh, get other reactions to the stories. You have Obaseki Shaibu feud. Uh, another time again in Nigerian politics, you're having a situation between uh, a sitting governor and his deputy uh, just uh, in the last administration or the last term of the Shehi Makinde administration. You had something similar also occurring in Oyo State here. We've had it over time. Even in Oyo State, still go back to the Ladoja and uh, Alawakala days, and on and on and on. One can keep citing examples of things like this. What are you making of the situation currently playing out in Edo State? As the State Assembly will be sitting today, uh, one does not know the direction they will be going, but people are suggesting that they might be, you know, push for the impeachment of uh, the Deputy Governor. Well, uh, interestingly, the law that governs impeachment is very, very easy to, you know, to achieve, in the sense that the assembly determines what constitutes imputable offence? the assembly is given that latitude and once they are rich they can tell you that you you smile too much <laughs> okay and you consider an imputable offence. and once the deal is done you are a goner hmm. what happens is that the assembly sets up an investigative committee okay the committee is given a period of time constitutionally but you find out within two three days the committee will turn his report which is what we call walking to the answer yeah. once you are out of favour with your principal you are gone that's the reality it happened in lagos it happened in osun you know it has been happening across essentially there is no love lost between the principal <clears throat> and his deputy deputy yeah. that's that's the reality simply because when you see look at the body language of your deputy that is ambitious. See how long it took before Akeredolu can transmit power to, so the, deputy, deputy yes. in Ondo State. Yes. So that's that, it, it, there is this mistrust, suspicion between the two always. That's why you find governor traveling and find it difficult to hand over to his deputy. So look at what happened in, in the case of Yaradua. Mm. How we, we, you know, we had to, you know, bring in the doctrine of necessity <laughs> which no one prays that will happen again mm. so that's the problem you have what we call the sit-tight syndrome and deputy by constitution are in, to some extent they are idle there is no constitutional responsibility assigned to them and the governor determines what his deputy does day in day out mm. so hmm. if there is no coordination between the two of them there is always that room for suspicion and once that sets in and people want to take advantage you are gonna Let's get more reactions 08032 1059 and 08077771059. Hello, good morning. Hello. Good morning to you. Good morning. Good morning. Good to have you. Good morning. Please speak up, Anthony. Okay, Doctor, good morning. Good morning, sir. You know, please ask you a technical question that how long will the child be sitting? meaning that, okay, look at so-called democracy. Okay, let's move from 1979. Let's start from 1999. It's a 24-year-old person be called uh, a teenager or a child or an adult. Our democracy is more is is another. We can call it an adult democracy. All this issue of cheating, we should leave it. Our civilian leaders are worse than the military since 1999 tell us why is nigeria running away the youth running away from their country looking for greener pastures? if the so-called civilian leaders are doing what it needs to building their country making it a better place let's be realistic what caused the incursion of the military in nigeria problem is because of poor governance that is just as something that propels it and the same thing is happening in nigeria Notice, yes, the Nigerian house is that in our military, things are falling apart in our military. The center can no longer hold it. I'm telling you, something similar would have happened. But because of the betrayal from the previous school, some part of this country betrayed some part of this country. Libya wouldn't have died its natural death. Ten seconds. Something about that plant happened. So that is the problem the military are having. All right. Something like that would have happened in Nigeria long time ago. Because the wrap up. wrap up. Leaders are not doing the needful. All right. Thank you, Anthony. Thank you. Thank you for your take, Anthony. Uh, you've shot past time. You have a total of two minutes to share your thoughts. Uh, 08032321059 and 08077771059. Hello, good morning. Hello, good morning. Your name, where are you calling from? Good morning. I'm Steven. I'm calling from um, Go ahead. Good, morning. good morning, Lulu. Good morning, Stephen. good Steven. Morning, good morning, sir. Yeah, this is my own short take. I don't believe in Nigeria what you have is democracy. Because democracy is government by the people for the people. The government we are having there, they are not by us. So when we talk of democracy, the involvement of people in their selection should be very high. But in Africa or West Africa or Nigeria, it's not usually like that. The leaders impose themselves on the people and they think they can do anything they like. And that is why we are having things like coup in this part of the world. Hmm. That is my take. We are not really the ones selecting our leaders. Hmm. They are the one imposing themselves on us. And as long as things continue like this, we continue to have this trend. Thank you. All right, well, thank you. Hello, good morning. Good morning to you. Good morning to you. Your name and where you calling from? Mubashir are you okay? You sound a bit too dull. No, I had malaria since last week. Oh my! I hope you're on medication. You see, uh, our problem in this country is legislative chambers, all right, both red and greenhouse and the constitution itself. By tooth holes called cavities. When you brush daily with Colgate Maximum Cavity Protection, its expert formula locks natural calcium in our teeth and helps protect them from cavities. It's time to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Keeps cavities out! Colgate is recommended by the Nigerian Dental Association. Every morning, now better chance to carry your hustle go higher level. So, make you start your day with the correct taste of Nescafe. Start strong, finish strong. Nescafe. Wait, I one question for you. Shall you know say better sleep they improve how you they live? Oh. If you rest for better better better like Muka you go enjoy your life, your life. Oh. You go battle yourself. Oh. up for work. Bukafo. Now we then dey want to. Quality guaranteed. Bukafo. Satisfaction assured. Medical endorsement. We get them. We don't pay our dues. Affordable product we confirm now. Bukafo mi o. Bukafo na correct. Bukafo na baba o. Baba o. perfume na forest mocha no get hour if you dey talk of comfort if you dey talk of rest yo if you want value for your money na mocha for me yo. mocha adding comfort to life since 1959. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM. Ibadan. Professionalism nurtured by experience. fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yaju ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi Jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu sí. fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi Jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu sí. ibi tó sì mí dé o Jesu ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan ibi tí o sì tún mú mi ń lọ ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan bójú wọlẹ̀ bẹ̀bẹ̀ mi túnbọ̀ máa ṣọ̀nà mi ní rere mo ti di rọ̀mọ́ o mo ti di rọ̀mọ́ o ó di rọ̀mọ́ o. múṣẹ o láyé mi o múṣẹ o á tóbi jù wá múṣẹ o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere tó ṣe múṣẹ o láyé mi o múṣẹ o á tóbi jù wá múṣẹ o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere tó ṣe. ọlọ́run sọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí bí ìṣe rẹ nínú ayé mi afọ́jú gbọ́ tó sì ríran tàdé ti gbọ́ tó sì gbọ́ràn tí àárọ̀ gbọ́ tó fò ọlọ́run wá sọ̀rọ̀ yẹrẹ sáyé mi gẹ́gẹ́ bí ìṣe rẹ olúwa ọlọ́run. ṣe yanu sí i. á jẹ́ kí gbàlà mi kọjá mi lọ dàgbà mi padà fún mi o mú ìgbàlà rẹ wọnú ilé mi ọlọ́run mi ṣáá o mú ìgbàlà rẹ wọnú ayé mi pàṣẹ ìgbédìde rẹ olúwa. fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu. fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi jésù kó wá fọ̀rọ̀ mi ṣe yanu sí i. gbàdánù lọ́wọ́ mi nípa ẹ̀ṣẹ̀ mi wá wọn rí o dá wọn padà fún mi ò bàbá kan tún di lílo fógo rẹ má jẹ́ ń sí kòtò ayé ẹlẹ́dà mi ṣẹ̀ẹ́nú mi o fàánú ya. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ńlẹ̀ gbọ́ Fresh FM àwọn kọ́ one oh five point nine FM àwọn mo ló ta sọ́sẹ̀ máa ń wúrọ̀ bọ̀. ìròyìn àsìkò lóríṣiríṣi. àwa bọ̀. entertainment náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ fi sẹ́. àwa bọ̀. one of five point fm bọ̀dá. àwa bọ̀. ẹ̀pọ̀ ní ká ìfilẹ̀ sí ibẹ̀. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ń ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé Ajaabale lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Ó oh, yẹ Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tà mí sí ògidì Ajaabale ìròyìn. Fresh FM. èpò yẹ máa bọ̀ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi. mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ èyí tí ṣetán tí mo fẹ́ bírèkì Guinness World Record tí n bá ti ṣetán tí n bírèkì ẹ̀ ń jókòó. fọ́ọ̀ ṣùgbọ́n ibi tẹ́mi tiẹ̀ wáyé pé torí directly ni. wàá jókòó sí ẹgbẹ́ mi. <laughs> ojú òsínpà kan ìwọ ò lè rí tẹ́mi rí. ẹ̀yin ìyá wa tí <laughs> àjọjí ire ah. tàjọjí sáyọ̀ tàjọ bẹrẹ ajá balẹ̀ tọ̀sẹ̀ mm-hmm. tàjọ bẹrẹ ọjọ tuntun òní. Mm. ó lè mọ iye ẹ̀yin o màá mò ń sọ fún kó wá jókòó sí ẹ̀gbẹ́ mi <laughs> ibi mo jókòó sí eh. ní eh. wákàtí àjọ <laughs> nítorí pé ìpàkọ́ tèmi ní ọ̀fin england àti <laughs> super falcons ni àwa ibi mi kẹ́yìn sí ìmọ̀ àwòrán wa. máa wò ó látinú ojú mi. reflective ni ọ jẹ èmi ń wo báyìí. wọ́n á kọjú síbẹ̀ <laughs> kò sí wàhálà ah. gọ́ọ̀dì mm. ọlọ́run ọba mi èdùmarè yóò dúró ti àwọn akọni agbábọ́ọ̀lù wa tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀bẹ̀rin mm. ẹ̀mí àwọn wòlíì yóò mm. tì wọ́n lẹ́yìn. àmín o. bẹ́ẹ̀ náà ni. Mm ọlá ìwọlé alua gbogbo gba gbogbo àwọn àfa àgbáyé. oh my god. yóò tì wọ́n lẹ́yìn. àmín o. àwọn tí wọ́n wá jẹ́ alálẹ̀ ẹlẹ̀. ah hmm. kàbíyèsé. elédùmarè. àwọn bá a bá wí fọgbọ́ lọ gbọ́ gbọ́. ìyá fọgbà ní ọgbà àgbà. àwọn arìngìnì arìngìnì arìngìnì wọ́jà àwọn inú ewu àjọ ewu inú ọwọ́ àjọ. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́. wọn ò jẹ́ kí wọ́n borí. àmín àmín hallelujah. alẹ́ o. mo fi lọ́lá àwọn rẹ́mẹ́dì. ok wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó borí. ee àmín o ọ̀rọ̀ jáde àṣẹ gùn à ń retí ah. ìròyìn ayọ̀ àti ẹ̀rí ayọ̀. ìròyìn ayọ̀ la gbọ́. ẹ káàárọ̀ o hmm. ẹ kú ojúmọ́ ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ilẹ̀ kílẹ̀ gbogbo orílẹ̀-èdè pátá tí ẹ ti ń bọ̀ ajá àbálẹ̀. àwa dé sí yín lọ́rùn nu. yes. Hmm. a jẹ́ pé kí elédùà kí ọmọ fìálẹ̀ nígbà kankan bí àwọn alálẹ̀ bá ti ń dúró ti àwọn tí ń gbà lọ hmm. kí ó túbọ̀ dúró ti <laughs> àwọn àgùnbánirọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà pẹ̀lú torí ìdí abánipẹ́tọ̀ à ń gbọ́ àwọn nǹkan kan pé wọ́n fi àwọn àgùnbánirọ̀ sí orí ìjókòó bí ó bá ti fẹ́ bó lójú ẹ̀yin lẹ́ dìde tẹ́ gba àwọn ọmọ ológun lẹ̀ ilẹ̀ àbí kílẹ̀ pé ní reserve mm, wọ́n ní ọ̀fọ̀ àwọn àgùnbánirọ̀ sí reserve pé irú ogun nìjẹ́ nǹkan kan yẹn tó bá ti fẹ́ bá ti fẹ́ yàwọ́ <laughs> àwọn ni wọ́n gbéra tí wọ́n lọ bẹ̀ ọ̀ya. <laughs> ọ̀kan nú àwọn ọ̀gá ológun ilé wa hmm. tí wọ́n wà lágbọ́n ni mímójútó ètò ààbò ilẹ̀ yìí àwọn ni àwọn oníròyìn lọ lè bá nígbà tí ọ̀gá ológun yìí wà ń sọ̀rọ̀ tó hmm. ní í ṣe pẹ̀lú kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù ẹni tí ń ṣẹlẹ̀ ní Niger lọ́wọ́ ó sì mọ̀ pé ààrẹ Nàìjíríà lálága àjọ ECOWAS àjọ ECOWAS hmm àgbáríjọpọ̀ àwọn orílẹ̀-èdè tí ń ṣàṣepọ̀ okòòwò. tí wọ́n jọ ń dọ̀rẹ́. tí wọ́n ń dọ̀rẹ́ láàrin ara wọn ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. ya ECOWAS mm-hmm. Tinubu ni alága wọn. Mm-hmm. Tinubu sì gbẹnu àwọn orílẹ̀-èdè ọmọ ẹgbẹ́ ọgbẹnu wọn sọ̀rọ̀ níjẹ́ oní pé Niger Niger mm. Niger ọjọ́ mm. mẹ́ta ọjọ́ méje péré la fún yín kẹ kangara yín ẹ̀yin junta kẹ fi ìbọn jájọba gbà. oh oh tí wọ́n fi agbára gbàgbára lọ́wọ́ alágbára. tí wọ́n sì ti Bazoum mọ́lé bí a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ààrẹ tí wọ́n sọ pé ìlú dìbò yàn hmm. Bazoum wọ́n ti tì í mọ́ ilé. ọ̀rọ̀ yìí wá jáde ni hmm. àwọn èèyàn fi wá ń sọ̀rọ̀ pé ah ah ah ah ah, ah. ṣé èsì pé Nàìjíríà fẹ́ lọ léwájú ogun láti lọ rèé kojú àwọn àwọn ìgárá àfìbọn jájọba gbà ní hmm. Niger ah, pé ṣé a nílò rẹ̀ ṣé a nílò rẹ̀ sa alágbára rẹ̀ sa alágbára rẹ̀ sa ṣe orí wa gbé mm-hmm. nkankan sáyà wa gbà sáyà wa sì gbà ìyẹn ló mú kí ọ̀gá ológun yìí ọkàn sọmọ ọ̀rọ̀ ni kì í ṣe pé ó dì í dì sọ ọkàn sọmọ ọ̀rọ̀ ni pé nàìjíríà a ní capacity láti léwájú ECOWAS then nàìjíríà o bó bá tiẹ̀ wàá dójú ẹ̀ falasi o mm-hmm. bó bá tiẹ̀ wàá dójú ẹ̀ pé Eh, eh. àwọn tí wọ́n jẹ́ aṣèrú ah, ìlú àgùnbánirọ̀ <laughs> bí wọn náà bá ṣe wọ pé ṣèrú ìlú ni wọ́n pè é ah. pé àwọn dàbí ẹyin àwọn tí wọ́n wà ní reserve bench bí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ a lè sáré fi ó tètè dìde ká fi hàn. wàrà ṣèṣà náà ó mọ ọmọ ológun pé óyá óyá óyá óyá mm. iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ jèrè mm. ó sọ ọ̀rọ̀ kọjá ń bẹ̀ ni <laughs> kì pé ó di ìdí sọ pé so ẹ̀yin àwọn yín ọjà ǹjẹ́ ọjọ́ mọ̀ pé tọ́bẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà mm. àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé tí wọ́n jẹ́ alágbára àwọn náà máa ṣe bẹ́ẹ̀ o ok. fàpẹrẹ orílẹ̀-èdè Israel. àwọn náà ti ṣe bẹ́ẹ̀ ni. bí orílẹ̀-èdè Israel ṣe wà ní pé èèyàn ka ìwé onípele èyí tá a mọ̀ ká ń bẹ̀ wọn níbi tá a wà yìí ó wá fẹ́ hmm. sìnrú òlu. ọdún méjì ni wọn ò fi sìnrú òlu ìyẹn dàbí NYSC tiwa ń bí sábìsì. níbi táwa ń ṣe lọ́dún kan. ọdún méjì ni wọn ò fi lọ ṣiṣẹ́ ológun bẹ́ẹ̀ ni wọ́n lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun tààràtà tààrà hmm. ó ti yé ọ ó ń yé tọ́já sí pé bá a fẹ́ o bá a kọ o èèyàn tó lọ eh. fọdún méjì sí rúùlù nínú iléeṣẹ́ ológun náà ni ológun ni àyíká ìjáwá ìjà òsè <laughs> always guiding àwọn ọlọ́sẹ̀ israeli ṣe máa ń ṣẹnu. ok àwọn ọlọ́sẹ̀ mẹ́ta ló fi jẹ́ pé bí gbogbo aráàlú jagunjagun <laughs> ok ní israel àwọn ọlọ́sẹ̀ mẹ́ta náà ẹ ń fi ọ̀sẹ̀ mẹ́ta rí ìkórajọ náà tó fi lọ palẹ̀mọ́ palẹ̀mọ́ tó fi lọ kórajọ sí ìkórajọ sí ní káàmpù kankan tí wọ́n fi ṣe hey hey hey so náà ti di. <laughs> kí làwọn ìwé ìròyìn ń wí. ní òwúrọ̀ ní ẹ káàbọ̀ sórí ìròyìn ajá balẹ̀ ìkànnì fresh rèé o one zero five point nine ojú ibẹ̀ la wà yìí ìwé ìròyìn the Nigerian Tribune ńlẹ̀ mímú lọ àti ìwé ìròyìn the Nation méjèèjì ní mọ tú yẹ́bẹ́yẹ́bẹ́ gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lówùrọ̀ ní mọ wo ibi tí ròyìn dé dúró àmọ́ ibi tí agbàsọ̀kalẹ̀ ń náà la tún já sí ọ̀rọ̀ nìjẹ́ níbi tí wọ́n ti pé tọ̀ níta gbangba ìwé ìròyìn the Nigerian Tribune wọ́n ní wámúwámú báyìí tójú wọn sì le tí wọn ọ̀rẹ́ rìn àwọn ọmọ ogun eṣin ọ̀kan kú ní ń bẹ ní ẹnu lóró orílẹ̀-èdè nàìjíríà ibi tá a ti pààlà pẹ̀lú ilẹ̀ Niger wọ́n ní kódà ibi tó ti jẹ́ pé gọ́tà lásán báyìí ńlọ́là wà láàrin gbogbo bẹ̀ pátá ní àwọn ọmọ ológun ní ọ̀nbẹ̀ǹbẹ̀ àti àwọn ọ̀jẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti army àti àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò ẹnubodè náà wámúwámú ni ẹ dúró bẹ́ẹ̀ nìkan bá ta fàlàfàlà lẹ́yìn ìgbà tí wọ́n ti pàṣẹ pé kégbé àwọn ẹnu olóró ń ti pa ah wọ́n ní wọ́n wọ́n o hmm. ìròyìn gùn bẹ̀ ó sì lọ àmọ́ à ń bẹ níbi tá a ti ń já àkórí lẹ̀ lọ bàbá dé apá kejì ẹ̀ ẹ gbọ́ fún tòwúrọ̀ òní. ìjọ Catholic àwọn àgbààgbà bíṣọ̀bù ń bẹ̀ ẹgbẹ́ kan láwùjọ ẹlẹ́sìn Islam àti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ti pé irọ́ o irọ́ o hmm. iléeṣẹ́ ológun nàìjíríà ò gbọ́dọ̀ lọ rèé dá sí ní ti ń ṣẹlẹ̀ ní nìjẹ́ ẹ má dánrú ẹ̀ wò a nílò ẹ̀ ìta gbangba ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní ní ìta gbangba The Punch àrí ìròyìn lábẹ́ àkòrí àwọn aṣíwájú nínú àjọ ECOWAS wọ́n ní òní òde yìí òun náà ni wọ́n ó ṣèpàdé láti fi ẹnu ọ̀rọ̀ jóná lórí gbèdéke ọlọ́jọ́ méje seven day ultimatum eléyìí tí wọ́n fún àwọn ará tí wọ́n fi ìbọn jájọba gbà ní hmm. orílẹ̀-èdè Niger ní ìta gbangba ìwé ìròyìn Punch kan náà a rí ìròyìn níbi tí ẹgbẹ́ àwọn tí wọ́n ń ṣokòwò aṣọ pípèsè aṣọ títà àti gbogbo tó ní í ṣe pẹ̀lú okòwò aṣọ tí wọ́n ti ń fapá jánu fọwọ́ jára pé àwọn karambani ní agbésùnmọ̀mí tí wọ́n máa ń gbàṣọ káṣọ ẹrù tán kanṣu wá mm. láti ilẹ̀ òkèrè wọ nàìjíríà àwọn ni wọ́n pa iléeṣẹ́ apèsè aṣọ abẹ́lé bíi àádọ́jọ níye lórílẹ̀‐èdè wa nàìjíríà ìròyìn yẹn pé ha ó mà ṣe o. lórí ọ̀rọ̀ ó ṣòwò òṣìṣẹ́ kò ṣòwò òṣìṣẹ́ lẹ́yìn ìgbà tí epo rọ̀bì bẹntiró tó ti gbẹnu òkè lórílẹ̀‐èdè nàìjíríà ṣe rántí bí ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ jẹ́ mu wá sí rántí. Si pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ tí ń búra fún bàbá ni bàbá kéde ẹ̀ pé tọ̀ látòní lọ o kò sí ti ń jẹ́ ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo rọ̀bì bẹntiró mọ́ bẹ́ẹ̀ ni ó sì wà títí títí tí ètò òun ò fi mọ́ ṣèjọba tòun lọ lẹ́yìn ìgbà náà orí ti bẹ̀rẹ̀ sí ta ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó mú kí àwọn òṣìṣẹ́ kí wọ́n kóra wọn jọ bẹ́ síta pé tọ̀ àwọn ò gbà owó tí àwọn ń gbà yìí ó kéré jọjọ ìjọba àpapọ̀ ti wá sọ̀rọ̀ wọn pé àwọn ti ṣe tán àti sọ̀rọ̀ ṣèpàdé lórí bí wọ́n ti sun owó òṣìṣẹ́ tó kéré jù lọ láti iye tó wà nísìn tí wọ́n sun sókè ọ̀fàràpẹ́ ròyìn ayọ̀ ń bẹ níta gbangba ìwé ìròyìn The Nation tó jáde fún tòwúrọ̀ òní. tọ́ hmm. ìròyìn kan rèé tí àkórí ẹ̀ rí gàdàgbàgàdàgbà ní ìta gbangba ìwé ìròyìn ti punch tó jáde fún ti òórọ̀ òní. ó parí. àwọn ilé ẹ̀kọ́ aládàáni wọ́n sọ pé tọ̀ ó ṣeé ṣe o kí àwọn ọmọ lè fi ọkọ̀ mọ kó àwọn ọmọ láti ilé òbí wọn máa bọ̀ níléèwé àti láti iléèwé padà sílé òbí wọn. yá sẹ́nu ní sáìsì síbi aago mẹ́sàn-án ti kó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mm. Mm. bá a bá sẹ́nu dédé síbi tá a ṣe nǹkan mu á padà dé hmm. bá a bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn tẹ́ ẹ ti gbọ́ àkórí rẹ̀ àtàwọn míì tẹ́ ẹ ti gbọ́ àkórí rẹ̀ Abọ́ládé ọmọ Sàlámì ń bẹ lálàáfíà ara o ọlọ́rẹ̀ jíṣẹ́ ìlú kan tí ọ̀sẹ̀ máa jẹ ni mm. báwa ṣe ń ṣẹnu déédéé síbí ẹ máa gbàdúrà ẹ̀yin tí ẹ ní ìpè bí èmi ẹ máa fàdúrà ran ikọ̀ Super Falcons lọ́wọ́ pé Olúwa kó gbógun ti England tí ń gbógun tì wá kó o sì jà báwọn ti bá wa jà. Fẹ́mi Alábí amọ́ṣáájú mm adésínà òkìkíọlá lórúkọ tẹ. Ah, ah, eh, kò ah, gbó o kò yí gbó o kò díẹ̀ ní o ó kù oh, díẹ̀ ní o. kànde ní sùúrù o kè gbó o. a padà bọ̀. <laughs> ajá balẹ̀. You're welcome to Tokwe Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Three-bedroom bungalow at Odono Kikiri, 7 million naira. Two units of two-bedroom flats fenced and gated at Odono Kikiri, 15 million naira. Three-bedroom bungalow on two plots at Odono Kikiri, 25 million naira. Three units of two-bedroom flats at Alakia Adigbai, 13.5 million naira. Four-bedroom duplex at Seed House Gardens, Oluyole Estate, 135 million naira. Two plots of land at B BCJ, Bekuba area, 6 million naira. Three units of three bedroom duplex, 65 million naira. And one unit of two bedroom duplex at Queen's GRA, Uluyole Ibadan, 55 million naira. Three plots of land at Adigbai, Alakia, 15 million naira. 15 plots at Araromi Estate by Brent Mall, Old Ife Road, 10 million naira. Four plots at Cedar House Gardens, Uluyole Estate, 40 million naira per plot. All our properties are fully verified. For more properties for sale or purchase, call Dr. Edwards Realty Company Limited on 0815-225-2014 now. Mustaifo, Mustaifo. ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn ìkínwọ́gbó o lọ́wọ́ mùsítáífò. ẹ lọ ra mùsítáífò ọkọ̀ malaria aládìgbò náírà dàwátì ó sọ tútù náà. Ah, tọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsítáífò ah. ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsítáífò ibà arọ lè wé. mùsítáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsítáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹbí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. sẹ̀kẹ̀rẹ̀ àtìlú wọ́nyánwọ́nyán lọ́jọ́ àjọ̀dún association of professional drummers of nigeria wọ́n ń pè wá o síbi àjọ̀dún àyàn galude ẹlẹ́karùn-ún ẹ̀ èyí tó papọ̀ mẹ́tò kówójọ oní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà láti kọ́lé ẹgbẹ́ àti fi àmì ẹ̀dá àwọn ọ̀tọ̀kùnrin lọ́lá ààyè èrè tó gbọ̀pọ̀ èèyàn ní top one garden ní ìbàdàn lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún twenty twenty three látàgọ́ mẹ́wàá àárọ̀ dìdájọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ tìlù torí ọmọ ṣẹ́ kọ̀líkọ̀lí lẹ́nu táyé àkàndé kọ́rẹ́ǹsì àtàwọn àgbà òṣèré alhaji tajudeen system rasidi ayinde merengue ajisule alao malaika afisa adigun aṣíwájú musiliu haruna ìṣọ̀lá alájà kande obesere lórí túnde fadaka lọ́run làkàrà ní top one garden podo ìbàdàn alaji tasuku office gbé ńlá ìbàdàn bọ́lájì promotion agodi gate ìbàdàn alago record ọ̀rẹ́ méjì ìbàdàn alágbájá record lálùpọ̀n bosmark store ìsàlẹ̀ ìjẹ̀bú pọ̀nrọ̀kú aṣẹ́wó òjé market ìbàdàn toyicom àjàsáká wọ̀ṣọ̀ kíadó tókà ìgbádùn yóò máa kán tókẹ́tókẹ́ pẹ̀lú ọ̀nàrẹ́bù no ati àti budweiser lọ́jọ́ náà pẹ̀lú akamọ́yé ẹ̀bùn bíi diffuser fan plasma tv clippers àtọ̀pọ̀ ẹ̀bùn míì alhaji tasuku alubarika promoter lo package ẹ̀ alhaji Aláàjì Bàṣírà Àyìndé lolùgbàlejò àgbà. oge ṣíṣe ti dayé ọjọ́ ti pẹ́ trending ti dayé ọ̀nà ti jìn ti dayé ọ̀nà ti jìn òyìnbó tó ṣaṣọ kò ṣe fitting ṣùgbọ́n ní Made Apparel asọ́hẹ́ darí má lè lọ àwò padà sẹ́yìn. kò sẹ́ni tí ọ̀làwọ̀ yẹ ó ní ṣe pẹ̀lú irúfẹ́ iléeṣẹ́ aránṣọ tí ń gbẹ̀sọ̀ sí ọlọ́run akọ́ṣẹ́mọṣẹ́ ni wá iléeṣẹ́ madé apparels bá a ṣe ránṣọ lọ́balọ́ba làánà táwọn àjòyè àtàwọn ọ̀tọ̀kùlúùlù ṣaṣọ ilẹ̀ wa ló fẹ́ràn ni tó jẹ́ bàtà ní tiwantiwa àbí tilẹ̀ òkèèrè tó jẹ́ tóní gẹ̀ẹ́sì kò sára náà tí madé apparels ò lè faṣọ dá tó bá ti jẹ́ àrà oge àwọn ọkùnrin tó beside Ìbàdàn the northeast local government secretariat best way ìwúrò ìbàdàn láfọ̀gbàgbà gbalẹ̀ sí pé tàbí kó whatsapp wá sórí zero seven zero eight nine seven seven seven seven two eight o sì lè kàn sí at official made apparels. made apparels be fitting royal. Made. Pictures are taken for memories, and memories are preserved with pictures. At Broadnet Concept Events, we offer premium packages for your corporate and social events we offer a top-notch photography packages for your weddings, birthdays, and corporate events. Our delivery are top-notch in synthetic books, acrylic and metal frames, wedding magazines that cover your love story that last for several decades. We also provide premium video packages to capture every moment in motion, narrative documentary, and live streaming via all social media platforms. LED screens and 360 video booths are also available for rent with years of experience at Broadnet Events, we are your one stop destination for all your events planning needs, such as corporate and social events. We work with top vendors from culinary, drinks, decorators, and all your event needs. For more inquiries, visit our website at www.broadnetconcept.com or DM us on Instagram at Broadnet Concept. Call us 0810 051 2628 at Broadnet. We capture all moments. Our people in Oyo State, you would have noticed that the work on mitigating flood risk in Ibadan is going on unhindered, such as the channelization of Ogbere, Orogun, Kudetsi, Agodi, and Ono rivers, including erection of concrete linings on the sides of the rivers to prevent water from overflowing their banks. However, engaging in crossing the very wide river channels, doing sand mining on the riverbed, and so on are very dangerous and must be stopped. And that's why we are sounding a note of warning to all our people to stop wandering around places where channels and bridges Bridges are being constructed and deceased from crossing river channels to avoid drowning. Let's stop dumping our waste into gutters, rivers, and all unauthorized places. Avoid building houses and other structures on the river setbacks. And those living at flood prone areas should relocate to safer places, at least for now. Avoid driving or walking through storm water. Let's join hands with the Oyo State government to stop flood disasters in Ibadan. This message is from the Ibadan Urban Flood Management Project. IUFMP say no to flawed. bẹ́ẹ̀ni o ìpàgọ́ orí ọ̀fẹ́ tí ìjọ evidence of grace believers assembly tọdún twenty twenty three yìí tún ti kọ́. jésù kristi ọmọládé àlàáfíà látàkórí ẹ̀. ìpàgọ́ tọdún yìí ó bẹ̀rẹ̀ látọjọ́ ajé ọjọ́ keje oṣù kẹjọ látago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ pẹ̀lú ìsìn ẹ̀mí mímọ́ tuesday ọjọ́ kẹjọ sí thursday ọjọ́ kọkànlá ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àdúrà látago mẹ́sàn òwúrọ̀ pẹ̀lú ìsìn ìyanu àti agbára ní ago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan ìṣòro agbára ẹ̀mí mímọ́ àti ìpàdé friday ọjọ́ kọkànlá látago mẹ́wàá alẹ́ ọjọ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ ní ìpàdé àwọn ìránṣẹ́ ọlọ́run ní aago mẹ́wàá òwúrọ̀ tí ìpàdé àwọn ọ̀dọ́ náà sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ yìí kan náà ọjọ́ sẹ́ndé ọjọ́ kẹtàlá ní àṣekágbá ìpàgọ́ pẹ̀lú ìsìn agbára bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run jàǹkànjàǹkàn ní bọ̀ ńbẹ̀ Rev. Dr. Boye Adetuji Pastor Aniyekaye Akiyemi Pastor Peter Ajewole olórí ẹ̀mí ti ń bọ̀ Sister Olamide Aremu Bishop Francis Akitaiwo lolùgbàlejò ibi ìpàgọ́ ni gbọ̀ngànlá ìjọ Evidence of Grace Believers Assembly Oye bus stop Alakia Odive Road ní Ìbàdàn wá pàdé Jésù Kristi ọmọ aládé àlàáfíà yóò sì ní ayọ̀ ohun àlàáfíà ní àgbogbo ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì UTM UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwágbá fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Ah, make way fún champions night three point zero oníkàlùkù ló máa rẹ̀ fún kílọ̀bù ẹ̀ pẹ̀lú customized jersey tó ti wá pẹ̀lú orúkọ ẹ̀ tọdún tó máa jìgẹ̀ jìgẹ̀ jìgí jìgí girigiri gbà nígbà tí dókítọ̀ Yínká Ayéfẹ́lẹ́ ọjà Wàsíù Àlàbí Pàṣúmà táyé kọ́rẹ́nsì àwùwà wòlíì àgbà Kàmá state Èrèkéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bá ń gbà sí wa lára nínú gbọ̀ngàn Olúbàdàn ìfẹ́ Ife Road Ìbàdàn ní Sunday ọjọ́ kẹtàlá oṣù August thirteen bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán dalẹ́ gbẹ̀rẹ̀ twenty thousand naira ní customized jersey tá a fi máa wọlé jayé ọlọ́ba lọ́jọ́ yẹn tẹ̀ tún sáré gbé ẹ̀ débẹ̀ jíjẹ mímu ti wà pẹ̀lú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ la tún máa fa nìyẹn dá gbogbo àwọn tó ti kó pamọ́ ní gbàgbé nínú ìrìn àjò ogún ọdún tí Mr Sport ti ń gbóhùn sáfẹ́fẹ́ lọ́la oníkàlùkù ló ti ọ̀dà fún customized jersey tiẹ̀ ìwọ náà pé zero eight zero fifty four sixty sixty ten onígbọ̀wọ̀ àjẹbí tradomedical taofik favour fortunate bread living proof abelinko investment ever forward catering services fabrics apes fabrics futi homes and property yálà ti fabrics top success phone agbátẹrù ìpolongo fresh fm nàìjíríà. àbàbò ń jà mí o. kí lélẹ́yìí o sọkọyọkọtọ oúnjẹ tó dára lọ̀rẹ́ àwọ̀ oúnjẹ tá a bá jẹ síkùn ló ń ṣokùnfà bílẹ̀ rẹ̀ wọ́n ṣe rí àwọn irè oko aláìfi kẹ́míkà gbìn tí a mọ̀ sí organic product ló ń ṣe okùnfà àlàáfíà tó péye ìmọ̀ ìjìnlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àìlera tàbí ìpèníjà àìsàn ló ń súyọ nípasẹ̀ oúnjẹ tá à ń jẹ torí náà àwọn irè oko aláìlo kẹ́míkà ṣe pàtàkì fún àgọ́ ara fún ẹ̀mí gígùn nínú àlàáfíà ọjà organic ń bẹ lárọ̀ọ́wọ́tó yín ẹ yọjú sí iléeṣẹ́ àgbẹ̀ nípìnlẹ̀ yín tàbí ẹ̀ka tó ń rí sí ètò ọ̀gbìn nílànà àìlo kẹ́míkà tá a mọ̀ sí ecological organic agriculture initiative tàbí organic agriculture initiative platform hub ẹ̀yin ara agbẹ́mìíràn ni wọ́n ń pe gbogbo èrè oko tí wọn kò bá lo kẹ́míkà gbìn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wọ́n sórí zero eight zero seven two seven one one one four seven ecological organic agriculture initiative nílẹ̀ nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ swiss development corporation àti biovision africa trust ló ṣagbátẹrù ìkéde yìí. as it talks, you lelekbe. She ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ ọ̀yọ́ ẹ kíyèsí pé iṣẹ́ àkànṣe dídẹ́kun ìjàmbá ìkún omi nílùú ìbàdàn lọ láì fọ̀tápè lára wọn ni fífẹ́ àwọn ojú odò bíi ògbèrè orogún kúdẹ̀tì agodi àti odò ọ̀nà tá a sì mọ pèpele oníkan kérésẹ́gbẹ̀ ojúṣọ àwọn odò náà kó mi má bàa fo bèbè mọ́. iṣẹ́ kékeré kọ́ ni iṣẹ́ tó mẹ́nu bà ọ̀hún ṣùgbọ́n káwọn èèyàn máa gbanú odò kọjá kí wọ́n máa wá yanrìn nínú odò pàápàá jùlọ lákòókò ọ̀wàrà òjò yìí ó lè fa ìjàmbá àti kọ́ mi gbé èèyàn lọ. ìkìlọ̀ rẹ o fún gbogbo mùtúmùwà láti má ta felefele níbi tí iṣẹ́ dídẹ́kun ẹ̀kún omi ti ń lọ lọ́wọ́lọ́wọ́ kí wọ́n má sì gbanú odò kọjá mọ́ torí pé balagba alúgbó mi bá káàyàn mọ́ bẹ̀ ọ̀run làálà ẹ jẹ́ ká dẹ́kun à ń dalẹ̀ sójú gọ́tà ojúdò ojú àgbàrá àti ibi àìtọ́ gbogbo kásìyè kọ́lé sí bèbè odò àtojúsùn omi bójú ńlá bá wà ń rọ̀ ládùúgbò tómi ti máa ń yalé ká tètè wábi tó fọkàn balẹ̀ lọ. kásì yẹra fún rírìn tàbí wíwa kọ̀kọ́já nínú alagbalúgbú ẹ̀kún omi ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti dẹ́kun àjálù omíyalé àjọ tó ń ṣe kò kárí dídènà àjálù ẹ̀kún omi nílẹ̀ ìbàdàn ló ń kéde IUFMP kájálù ẹ̀kún lè pé mà ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùn mọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ́ọ́ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o t'a le. gbéra ńlẹ̀ k'o dìde. kára o lè pè nbà. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun náà. kára o ya ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè nbà mra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè nbà bọ̀. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action action. ó jẹ́ àwọ́ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pin ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pin ban. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pin ban. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pin ban ó kì í síbẹ̀. kára ó lè pin ban mo rí àtúrà dáadáa ṣẹlẹ̀ ti jí property. ìyẹn orange park and garden tó wà ládojúkọ ìdó police station lójú ọ̀nà ológun ẹ̀rú ń bàdàn sí ń tà pẹ̀lú àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ tó ń bẹ lórí ẹ̀. pẹ̀rímítà fẹ́ǹsì iná ọba ti dórí ilẹ̀ ètò ààbò tó péye orange park and garden ìrìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní sí ẹlẹ́yẹlé ìrìn ìṣẹ́jú méje ní sírẹ̀lúwẹ́ tó ń bọ̀ láti ìlú èkó àwọn ọlọ́gbẹ́